السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي جعل لنا لأنفسنا أزواجا كما قال سبحانه وتعالى والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدا ورزقكم من الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله فاعلموا أنه قد تقاضت السنة المطهرة بالتوجيهات النبوية المباركة ولحاس على التناسل وكثرة الولد فمنها ما رواه الحاكم وصححه المستدرك أن رسول الله صلى الله عليه وسلم قال تزوج الولود الولود فإني مكافر بكم الأمم يوم القيامة فالمرأة لها دور فعال بالمجتمع هي أم الأولاد ومرجع الرجل ومرافقة لحياته وهي ربة البيت والمعتدية بنظافة البيت والأولاد ولإعاد الوجبات اليومية هي الوالدة الحقيقية للطفل ومرجعه ومحزنه الذكر حتى يحتلم والأنثى حتى تبلغ وتدخل عليها زوجها وهي التي لها دور كبير في بناء الاخلاق الطفل فالانتصار الذي نشاهده في الخلق في هذا المجتمع إن إلا هو ظاهر لكل واحد وهو ظاهر لكل واحد فإنما هو فإنما هي نتيجة ما صنعته الأمهات وما قمنا به طيلة العقود الماضية فيجب على المسلم ذكر وأنثى أن يهتم بتربية الأولاد وللتربية في الإسلام أهداف من الحصول على الرزق والحصول على العلم والنمو بالاخلاق وإيجاد المواطن الصالح الذي يصلح في المجتمع والتربية الإسلامية خصوصية بأهدافها من أهمها تعريف الإنسان لخالقه وبناء العلاقة بينها على أساس ربانية الخالق وعبودية المخلوق قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ومنها تصوير سلوك الفرد وتغيير اتجاهاته بحيث تنسجم مع الاتجاهات الإسلامية السامية ومنها تدريب الفرد على مواجهة متطلبات الحياة قال الله تعالى فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور ومنها كذلك إخراج الأمة الإسلامية على روابط العقيدة الإسلامية القراء واعتبار الانتماء إليها كمالا في الدين ودليلا لصحة الإيمان قال سبحانه وتعالى الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض أدبت يا الله الله أدبت يا الله agbàdókò tí ẹni kan tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àti omi kan tuntun àtìgbàgbé àdúgbò wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́ọ̀ni ẹrú ìrẹ̀ sí ni tí ọlọ́ba tó tẹ tí ó bẹ́ẹ̀ àti àwọn aráalé rẹ̀ àti àìmọ̀ ìjọ rẹ̀ àti gbogbo ìlú kò sọ́wọ́ àjọrọ̀ mọ́ Islam tó fi jẹ́ ọdún ìlú kọ́lọ̀ jẹ́ kájọ wà nínú wa èyí ẹrú sí ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta ń bá bọ̀ láti ìdí mẹ́rin sẹ́yìn lórí ìtọ́jú ọmọ ojúṣe sọ yẹ kí òbí méjèèjì kọ́ máa ti fún àwọn ọmọ tá a wá mẹ́nu bá eré orí ọmọ nínú Islam ìrì ọmọ nínú Islam ìtọ́jú ọmọ nínú Islam táǹkì ní àtẹ́lẹ́gẹ́tì islamiyà Islamic education àti Islamic training ọjọ́ ẹ̀sùn ti pàtàkì nínú ìtẹ̀mí ó sì jẹ́ oríṣi fún bàbá àti ìyá èyí tọ́pọ̀ jù bẹ́ẹ̀ lábala kan ó dúró lórí ìyá lábala bíi ó ti dúró lórí bàbá ọlọ́ọ̀bá ọ̀dẹ́síọ́lá ó ní tó ń fẹ́ ó ní tó ń sùn ó ní tí ń wò ó ní tó fẹ́ kọ́ ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé ìtòkù ní akọ àti abo ó sì ṣe ọmọ fún wa lórí ilẹ̀ yìí lákọ lábo ntọ́jà ojúṣe wa náà ní pé ká ronú pípé fún ọlọ́run lórí eléyìí òun náà ní pé ká máa fi orí ilẹ̀ pẹ̀lú ìfẹ́ tọ́lọ́run kápá tó máa lọ kápá tó tó máa dìde kápá tó máa kú káwọn mi ò tó máa tẹ̀lé bọ́dọ̀ bá ti fẹ́ lórí ilẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ti lè tọ́lá ìtọ́sọ́nà àdéhùn ọmọ kálẹ̀ sọ́lọ́ láàrin ọ̀sọ́lá ọ̀pọ̀ lórí pé ìsìláàmù fẹ́ ká máa bí ọmọ ká máa pọ̀ sí ní orí ẹ̀sìn tọ́lọ́run hadith wa nu mùsùlùmí kò hákì ó sọ pé àdéhùn tó fẹsẹ̀ rẹ̀ lẹ́nu ìgbé òjijì ọlọ́run sọ̀rọ̀ bá àdéhùn sáà sọ pé ẹ máa fẹ́ obìnrin tó bá ti fẹ́ ní ìdílé bí ma torí pé bí ó fi ń ṣe ìyànà níjọ́ àjíǹde tí ń fi fi èèyàn àti àwọn àdébí ọlọ́run sí àwọn ìjọ mi náà lọ́pọ̀ jù ìyànà yìí kótó lè wúlò náà ní kọjá yìí pé mùsùlùmí gidi nítòótọ́ làwọn náà ń bí làárín nínú àwùjọ kìí ṣe kí ẹni tí ọjà mùsùlùmí kótó níjọ ọ̀gá ìyáàmà ọwọ́ amọ́yà tó fẹ́ sí èsè mùsùlùmí ànágbà sálàmù lè dúró ẹni bẹ́ẹ̀ ṣe yàn. ìyá oní alákọ̀ọ́kọ́ tí ìtọ́jú ọmọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ torí kò ní yóò bí ọmọ oní ọmọ oní ọ̀kọ̀ọ̀kọ̀ máa fi ìtọ́jú rẹ̀ èdè àkọ́kọ́ tí ọmọ bá kọ́ sọ ọ̀dọ̀ ìyá títí máa ń sábà kó ojú bẹ́ẹ̀ náà ni ìtọ́jú àkọ́kọ́ lọ́dọ̀ ìyá yìí náà wá ìwà tí ọmọ ní nínú ìgbésí ayé ìyá sábà gbogbo tó wà nínú àwùjọ wa yìí ibi tó dúró ń bẹ sáà ń wò iṣẹ́ àwọn èèyàn kan tó ti ṣáájú ni èyí tó kù díẹ̀ káàtó tá à ń rí bẹ́ẹ̀ gbogbo wa fojú rí ẹni ìṣáájú ni a ti tọ́jú àwọn tí ó ń wà yìí iná ẹ̀ ní sàbòjú rí àwọn tí wọ́n gbà lórí òṣèlú tí wọ́n kó wá jẹ tí wọ́n sọ wá jẹ tí ọ̀mọ́ ti ọwọ́ àwọn èèyàn kan náà ni wọ́n báwọn náà bá ti ṣe é bí àwọn túbọ̀ wá rí àbájáde tiwọn náà àwọn náà tó ń bọ̀ tí wọ́n fi mọ̀ ìpè sáwà náà ṣe eré àbá ṣe eré kọ́lọ́ lápòjá ṣe eré. lílì ọmọ nínú Islam táǹkì ní àtẹ́gbẹ́sì Islamiyya ọmọ ní sáà máa ń sùn pẹ̀lú ẹ kódà ẹni tí kò sí Islam rárá òun náà ní ẹni tó sàn lọ́dọ̀ tó náà ní tó ń sùn pẹ̀lú ẹ. ìtọ́jú tó bá ń ṣe fún ọmọ nínú tá a máa ń sùn pẹ̀lú rẹ̀ òun náà ní kébò láti rí ìjẹ ìmọ̀ ti ń pé kọ́mọ wọ́n ti ṣiṣẹ́ fúnra ara rẹ̀ di ìjẹ ìmọ̀ nínú ìkọ́ nínú ẹ̀kọ́ nínú ohun tá a máa ń sùn pẹ̀lú ẹ̀kọ́ kọ́ ọmọ nìyẹn nínú ẹ̀ náà ní ti ní torí ìmọ̀ àmọ́ sọ́yọ̀ sọ́nà nítorí wọn ò lè ṣe ìmọ̀ àmọ́ ṣe. nínú tá a tún máa ń sùn pẹ̀lú ẹ̀ òun náà ní pé bóò ni ìwà ìlú ti da ó kéré kẹ tó lè ní èèyàn lọ́dọ̀ yìí tó fẹ́ rí òun fẹ́ rí ẹni kejì lójú tó wà lọ́mọ da kálukú máa ń fẹ́ kí wọ́n ẹ̀ ẹ̀ tó gbá ń lè pọ̀ dáa ni torí látara ìwà dáadáa yẹn náà láti rí àǹfààní bẹ́ẹ̀ ni a sì yẹ lẹ́ẹ̀kẹ́ni ká máa ń sọ pẹ̀lú sẹ́ríà òun náà ti tó kọjá pé èèyàn tí ó máa gbé nù yóò jẹ́ èèyàn dáadáa àyùnwá ti nù sọ rẹ̀ ẹni tí ó máa gbé jẹ́ kọjá dáadáa gbogbo dáadáa yẹn wá pẹ̀ka lóríṣiríṣi nípa tó máa wà tó dáa ní máa sọ̀rọ̀ ní máa tètè máa ń gbà tí islam tó wá lé owó wá fún lẹ́yìn gbogbo ìta àtàtíwájú tí islam ọ̀ta kò rárá nínú tí islam tó ń fẹ́ nípa rírì èèyàn náà ní pé tààrí òun kan ní kíní bóòdì èyí ó ti mọ ọlọ́run ọba rẹ̀ tí ó sì ní tó dáa pẹ̀lú ọlọ́run tí ó jẹ́ tí ọ máa pé ìwọ ọlọ́run fún ọlọ́run tí ọ máa fi àtàrà ìbẹ̀rù ọlọ́run pé ìwọ àwọn èèyàn fún wa àdìgbẹ́lá fún ayé àtúntò sí pé wà máa ìta ìlà àwòrán kò sí ìdájọ́ tí mo torí àti máa ti ènìyàn ọlọ́run ìyẹn tó torí ẹ̀sìn àwọn onímọ̀ sọ pé ńlá ìyá àbùdó ìtumọ̀ náà ní pé ńlá ìlú wa ìlú tí wọ́n ní bá mi ní ọlọ́run lọ́kàn tuntun torí ẹ̀ náà ló dá wọn. torí eléyìí náà ni àfihàn ti tẹ́lifíàsì ìsìlámíyà kọjá pé ẹtí à ń rìn kò ní í fi kankan sí ìlẹ́yìn ọlọ́run kálukú ọwọ́ àdúrà rẹ̀ tó pèjì ní nǹkan rẹ̀ kọ́nà tó já pèjì ní. ẹlẹ́ẹ̀kejì nínú tí ìsìlámù ti dáyàtọ̀ onu náà ní bó ni ìwà ọmọ ẹ̀dẹ́ ènìyàn lóò yóò ṣe kúrégé ìrònú rẹ̀ bó yóò ṣe dáa torí táǹtì fi ọmọ nípa ẹ̀kọ́ iná ẹ̀yìn ọmọ ìrònú kíra ọlọ́wọ́ àti tó náà lẹ́nu ọ̀sálà láàyè ọ̀sálà ọgbọ́dọ̀ lè ṣe ìlú táàmù ìsinmi ọpọlọ ọmọ kó lè bá àjẹ́ wípé ìrònú rẹ̀ ó lè dáa yọ ọmọ ntọ́ yẹ kó rompa ọlọ́run yọ ọmọ pọ̀ pẹ̀lú àwọn tọ́lọ́ọ̀bà àlejò láti sọ fún wa pé kọ́dí afúnẹ́ ẹ̀mẹ́n tẹ̀sẹ̀kíà ẹ̀ yóò tó bá kọ́ra rẹ̀ ìwà ara rẹ̀ mọ́ ní ó jèrè níwájú ọlọ́run láti kìí àmà. ẹlẹ́ẹ̀kẹta nínú tí a máa ń torí ẹ̀sìn tẹ́lifíà ìsìlámíyà òun náà ní pé tẹ̀dìrí ìbùlù fáàrù aláàmúhàjá àti mùsàtọ̀lọ́bà àti ìhàyà àlùmáyà èèyàn kọ̀ọ̀kan bó ló fi ṣe ìsàlẹ̀ ìdí láìpẹ́ tàbí nítorí títí lọ́wọ́ àná láì nínú ẹ̀ ní ìjẹ́rìmọ́ nàìjíríà tá a wà yìí wọn ń biri wọn wa. ni ń ni ó ti lè fóònù pẹ̀lú ọjọ́ pàtàkì. ọlọ́run ti ẹni káàkiri lórílẹ̀ kẹ́ ẹ lọ wá ọlọ́run bá ntọ́ta àti ìkan lè mọ́ta bò mí ìfẹ́ ń tò mí sí ìkan lè mọ́tò mí sí ẹ bò mí ẹ wò ní lọ lórí ibẹ̀ ọlọ́run kẹ́ ẹ lọ kẹ́ ẹ sòwò kẹ́ ẹ lọ kẹ́ ẹ bọ̀ ntọ́bájà fà ní ìyẹn fà sí gbogbo sí ìkejì ẹlẹ́ẹ̀kẹ́ni nínú tí a máa torí ẹ̀rí èèyàn ní ìrètí ìfúlá òun náà ní ìkàrà jùlọ fún mọ́tò ìsìlámì alárọ̀wá àti ìsìlámì àti ìdàgbà.

هنا نيجي توجيه المسلمين لحمل الرسالة الإسلامية للعالم كان يوم débi tí ọlọ́ ọmọ tó ń lójú ti òun òní kó wọn gbọ́ ẹ̀sìn Islam yìí kó wọn kọ́ ẹ̀kọ́ rẹ̀ kó wọn tó tóbi mọ̀ ẹ̀ ní gbogbo àgbáńláyé tí ò ní ibi tí ò ní lé lọ láti polongo ẹ̀sìn Islam àti láti yí ẹ̀sìn Islam lọ débẹ̀ nígbà tó bá ti di pé èèyàn ní ẹ̀kọ́ débẹ̀ ìtí ìsìláàmù ń fẹ́ dáadáa wọn ló lè máa ṣe ìtí ọ̀fẹ́ inú àjà lè máa jìnà sí nígbà ọjọ́ tó kú náà tó kù sí ni. ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé gáàsì ìmáàní lè wá ìdájọ́ ìsàlíyà wà ní wàhálà ìgbé ìbáta nínú tí ìsìláàmù ń fẹ́ òun náà ti ká ṣe ra wa lọ́kàn kágbà tó kọ̀ sẹ́yìn kẹta tó jura wọn lọ àyàfi pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọlọ́run ló sì mọ bí ìbẹ̀rù rẹ̀ ṣe ní àyàkálù náà. pẹ̀lú eléyìí láti mọ̀ yìí pé etí islam fẹ́ nípa rírí ọmọ etí ọgbà tó dáadé ọ̀hún fẹ́kọ́jẹ́ pé bàtà bá rí ọmọ nílé ìtẹ̀sìn yóò jẹ́ àlùmọ́ inú sọ rẹ ẹ̀ńtí gbẹ́rù tó lé yẹn rí ẹ̀ńtí ọ̀rẹ́ tó tiẹ̀ bá rí tó bá sọ̀rọ̀ inú ìlú ó dùn tó bá wùwà èèyàn fẹ́ràn láti rò pọ̀ mọ́ tó bá tẹ̀sì èèyàn fẹ́ràn láti bá sí ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ ni àti ń fẹ́ kí mùsùlùmí orí nínú àwùjọ àwọn ojú pẹ̀lú tó wá ń bẹ tóbi ní làámà gba àmà ń gbà àti tẹ́lifíà àwọn ojú pẹ̀lú ń bẹ tóbi ní làámà gbà láti ṣe tẹ́lifíà fún ìgbà fẹ́ ṣe é fún àwọn nǹkan wọ̀nyẹn láti mẹ́wàá. alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ àpò ní ìjẹ́jọ́ káàkiri ní àtẹ́lifíà ní ìgbìyà káfíńtù ara ọmọ tí a bú sọ̀tọ̀ kọ́mọ tọ́ba ti tẹ̀lẹ̀ sí ibò láti tọ́jú ẹ̀ kí ọ padà bọ̀ sípò. tí ọba ti padà bụ bóò ni wàhálà yóò fi dínkù fún a gbọ́dọ̀ tọ́jú torí ẹni islam ti fún ayé pé a gbọ́dọ̀ pé ẹni tó wà ní oyún ẹni tó bá na lóyún fi wá ní òkú ẹni bẹ́ẹ̀ yọ yọ owó owó ọmọ ní náà bá mọ yóò lè sá fún àbẹ̀ntọ́ bá gbọ́ sí olóòlì pákó bẹ́ẹ̀ òun náà ló kó fún ẹrú kan kúrò nínú ìgbèrò kọ́sọ̀ ọdí ọmọlúwàbí tọ́jú ọmọ kékeré kan yóò tu kúrò lókun ẹrú tí ọ̀bá wa rí yẹn yóò ra ní márùn yóò fún ẹ̀tọ́ ìròyìn kí túmọ̀ sí pé tí ẹ bá tó owó rà fún márùn yóò gbàjẹ́ ní kéèyàn ń bí màálù lẹ́wàá wa ẹ̀wọ̀n tí ọ̀bọ ní àpò rẹ̀ so nítorí tí ó ti àtìké tó tẹ̀ sí ẹ̀fẹ́ ẹ̀mí ọwọ́ lọ́nà wa bẹ́ẹ̀ náà ti ní aṣọ àti ìdí ara wa tí wá ilé ilé ọmọ tó wà lé tí a máa ti dáàbòbò fún kí ẹ fún ọmọ máa jẹ́ ọmọ jẹ tó ń gbà yìí bàbá wa mú sán láti mọ wá ka òbòdọ bẹ́ẹ̀ náà ti ti ìjọba ṣe ẹ tó lè ṣe ìtọ́jú tó dáa tọ́mọ ń fa ìdìbò òun náà ní ká lọ bá alákàtọ̀ tá a máa ń àwùjọ wa kì í ṣe tí ó mú wá bá nǹkan ní ìjẹ lára ẹni tí ó lò ó kọ́lọ́ǹkọ́ máa sọ wa lọ́jà àtòkò ìyá owó. eléyìí láti ní atẹ́gbẹ́dàgbé tuntun níyà ká tọ́jú ara ọmọ kí nǹkan ọmọ ṣe kí nǹkan báyìí ṣe ká fún ní ìtọ́jú tó tó. ẹlẹ́ẹ̀kejì òun náà ní sáà nàfíyà ẹ̀mí ọmọ gbòòlà àti tọ́jú ẹ̀ ìtọ́jú tá a ti fún òun náà ti káfọ́ amára kọ́mọ̀ yìí pé bàbá àwọn rèé mọ̀mọ́ òun rèé ìtọ́jú tí a ń ṣe fóun yàtọ̀ tẹ̀lómi à ń tọ́jú ẹ̀mí rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà sì ni inú àdìjú ìbámọ́ máa bínú sí kèé dé pé ìròlé bínú sí tọ́ba sáì dáa àtìmọ́kọ́mọ́ pàtó ìbínú tiwa láti kọ̀ǹtó rẹ̀ láti fún un ṣe ni. inú wa tí ọ̀dà adigun lójú ọmọ sọ pé lágbájá òun ìbá sọ̀rọ̀ láéláé àá lórí ìfẹ́ iná tí ní ìbá wa ṣe fún ọ kéjú ọ̀gá náà ń tẹ lọ́wọ́ ọlọ́run mi tọrọ àbójì lọ́dọ̀ ọlọ́run kéyìn onílágbájá bá tẹ̀lé òun ò ní forí dè ìwà tí ọ̀dà àdìsọ̀rọ̀ fún ìlú bèbè tàbí ọmọ ẹni tó ti wà wù ọjọ́ bíi ti agbọ́dọ̀ máa tí ẹ̀ lórí pé sẹ́yìn ọba tiẹ̀ báyìí ní ìwọ̀n tó wọ́n ti ní kò gbọ́dọ̀ máa kọ̀ lọ. bẹ́ẹ̀ náà ti ní nínú ìtọ́jú ẹ̀mí rẹ̀ táwọn máa ti náà ní pé ìwọ̀n bá tọ́ bá bá bá ká ilẹ̀ mi tó lè gbọ́ yìí òun náà ní ká máa kọ́ ọ́ ní ká máa bá kọ́ ọ́. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bàjẹ́ pàtàkì lọ́wọ́ àwọn obìnrin kọ́rọ̀ kan ṣẹlẹ̀ pẹ̀lú ọmọ ọ̀rọ̀ tí wọ́n sọ yóò yóò ti kọjá kọ́ńtẹ́ẹ̀tì yóò ti kọjá kọ́ńtẹ́ẹ̀lẹ̀ gan tí ò fi wúlò sọ́yẹ́ ọmọ mi ìjọba gbọ́ gan yọ ọmọ rẹ̀ sí kẹrin ó lè lè dé èkó lórí ọ̀rọ̀ tí wọ́n sọ nítorí pé wọ́n bá sọ̀rọ̀ lọ́nà tó yẹ pé ó ti ju ọpọlọ ẹ̀ lọ. ọmọ tí òkú ìmọ̀ ti jẹ́ olè tó ń pé uh, jalè òun náà kàmọ̀ pé ìjọba bẹ̀ tó yó lè ó lè má bá bẹ̀ lọ. ìgbélé tó òfin ní ìpamọ́ mọ̀ ìpamọ́ o lè lọ́jà tó sọ ṣùgbọ́n tó bá ti sọ lórí ọwọ́ olè lásán àdéhùn tó kéré àdéhùn nílá làwọn máa ń pè lólè lè rò pé ti máa ṣùgbọ́n ní ẹ̀sẹ̀ fún tí ò ní ba kọ́ọ̀tù ẹ̀jẹ̀ tí ò ní ba ọpọlọ ẹ̀jẹ̀ agbọ́dọ̀ máa tọ́ra fún un. ẹlẹ́ẹ̀kejì ní nípa ti ẹ̀sìn oní ẹ̀jẹ̀ kókó tó ṣe pàtàkì tí ẹ̀ bá ti wàhálà lórí àlámọ̀rí ilé ayé tí ọba tí ìlú ti ọ̀run mọ́ nígbà tí òfin ṣe ìdẹ̀kan ni ká tọ́jú ọmọ nítọ́jú bóò ni ó ti wúlò nípa ẹ̀sìn rẹ̀ nínú táàtì ti mu oní ẹ̀jẹ̀ kọ́mọ lọ ilé ẹ̀kọ́ tẹ̀sìn nínú ẹ̀nu ìtawó fi mọ̀ gan ìtọ́kọ̀ ni nípa akótó bá kẹ́kọ̀ọ́ yẹn bó ní ìpè lò ó ìwò òbí tó kírun àbí inú rẹ ọ̀dà jára àbí yẹn bá ń pèrò yìí tara bọ́mọ bá ti ẹ̀kọ́ ńlé tó àbí ilé ẹ̀kọ́ ẹ̀sìn ipe fún èèyàn máa kírun lásìkò nígbà tí kò ń fòtò máa dìde ìwò òbí gángan tó bí èèwọ̀ ìgbọ̀n bá wọlé òkè òsì ń ba tẹ́lì yẹn jẹ́ lè fi wọn kọ́ lọ́wọ́ kì túmọ̀ sí pé tí wọ́n bá kọ́ lè fi wọn kọ́ tí wọn náà ó ṣe pavimentation kó ní òní máa lu ẹ̀kọ́ yẹn nítorí pàtàkì ní kọ́mọba àtàkùrọ̀ wọn. bẹ́ẹ̀ náà ní tọ́jú àbílẹ̀ Islam ọgbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ tọ́jú ojúṣe tọ́gbọ́dọ̀ mọ̀ nípa ọlọ́run kì ṣe pé kí ni ọkàn ní mọ̀ pé ọlọ́run bá ń bẹ lásán kọlọrọ tuntun bẹ ìfọsíwẹwẹ bẹ ọbẹnu koran ọbẹnu hadith kọlọ tọmọ fún amọ̀ṣe ha dàwọn kọlọ ń bá wà lẹ́nu nínú ẹgbẹ́ mi wà á ti yọ̀ ọ́ فمواصلة لما تقدم ففي قوله التربيه الإسلامية ما سميناه السرية الروحية والتربية الإجتماعية وكذلك التربية العقلية فهو موافق لقوله تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقولوا يقوى الحجارة عليها ملائكة من جلال لا يعصون الله ما أمره ويفعلون ما يؤمرون أدخل الله الله أتولى يتعب يطاع نبوة محمد صلى الله عليه وسلم ẹ̀yìn ẹ̀sìn ọ̀rọ̀ ní ìbámu sí ohun tí a ti tàwájú ẹlẹ́ẹ̀kẹrin nínú ojúmọ̀nà téèyàn ó fi máa rí ọmọ òun náà ní káàkiri àtẹ́lẹ́jà tó kò péyà ní máa rí oná nípa torí àkókò wọn àmàlẹ́ wọn àyà olódò títọ́ ká máa kéèyàn àwọn ọmọ lórí olódò títọ́ irọ́ pípa ó fi gbalẹ̀ nínú àwùjọ wa tọ́kọ̀ tọ́ba ti ẹ̀kọ́ síbi ó pẹ̀lú ara nígbà tó ti ẹ̀kọ́ rẹ̀ sì mọ́ ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ó ní ẹ̀bá ti fẹ́ẹ́ fẹ́ẹ̀sì tó bá jẹ́ tètè kó fẹ́ẹ̀sì lẹ̀ tó bá fẹ́ẹ́ fẹ́ẹ̀sì kó bó tèlú lẹ̀ òsì ọ̀rú bẹ́ẹ̀ òṣèlú títí títí àwọn ànábì ọlọ́run tó sáájú mi ànábì wọn sọ́nà bá àyọ̀ká àbúrò pé káàní ti bá dùn ìsọ̀rọ̀ yìí tẹ̀sù tùkùmù àbíyá àwọn ọmọ Israẹl àwọn ànábì ọlọ́run ni olóṣèlú nù wọn àwọn ní ẹ̀rọ adarí wọn àwọn ni wọ́n jẹ pẹ́sidẹ́ntì àwọn ni wọ́n jẹ olórí mínísà tí wọ́n mọ̀ darí oríṣiríṣi tàbí iná ni ó fi máa wọ́n fi máa ṣe ìjọba ilé ó fi jábọ́ nínú mà ṣùgbọ́n àwọn eléyìí kọ́lọ́ ń kọ́ka àmì wa ni ìjẹ́ ń mu ìjẹ́ ń ìjẹ́ ìjẹ́ ń jẹ lẹ́nu ìjẹ́ ń mu ẹ̀dínkù ìjẹ́ ń pé bí ọkọ̀ dà rẹ̀ kódà wọn ò tiẹ̀ náà ní wọn ò náà ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ìjọba ti ẹ̀ ju wọn lọ́dún yóò tẹ̀ níbo láwàá bá ilé ìdè kọ́lọ́kọ́ bá fún àwùjọ wa ti rò ojú tó sọ ọjọ́ ìpè pàtàkì ọmọ òsìlè mọ ti ń jẹ́rọ́ àyàfi tó wáyé báwa náà láti ń sé ìyẹn rẹ̀ pọ̀ sí ilé ìjẹ́ lọ. bó ti jẹ́ pé ọmọ òní ìjálè kọ́mọ ẹdí mílíọ̀nù bílíọ̀nù jẹ́ nàìjíríà àgbọ̀dọ̀ kò ti ń jí bọ̀ díẹ̀ díẹ̀ láti gbòó ti wà lé rẹ̀ kí tó fi bọ́ primary school tó fi dé secondary school tó fi wọ university ọwọ́ àrídí ọwọ́ àrí àìsí ti di dáadáa ló fi wá sílẹ̀ kò sí ẹsẹ̀ bọ́yá kọ́mọ tí ọ̀dà lè lọ́wọ́ ajẹ́ pé kò dé ju oṣù lọ́tẹ̀ wà bẹ́rẹ̀ òjò ìjà. tó káwa lọ sẹ́ẹ̀kì ara wa ká wa wò ojoojú títọ́ ọjọ́ tó pàtàkì bẹ́ẹ̀ náà sì ni àmọ́ náà akọ́kàntán bọ́jà tó ti ẹ bá fi tọ́ wa àbí tí èsì ti wa àbí tí èsì ẹ̀tọ́ wa kọ́yọ́ bá àdìdé bẹ́ẹ̀ ẹtí báyìí àwọn òṣìṣẹ́ lọ kẹ wo owó òṣìṣẹ́ ti ní àmọ́ náà wọn ti dàbẹ́ ẹtí báyìí ni àwọn kábẹ́ntà ẹtí bí pléyà ẹtí kábẹ́ ẹtí wá bá wọn lókèlú wọn náà kọ́ta ló wa. bẹ́ẹ̀ náà ni ìtìjú ìwà kẹta tó pàtàkì nìyẹn ìtìjú ọgbọ́dọ̀ wà fún ọmọ agbọ́dọ̀ rí lórí pé kọ́mọ ìtìjú láti fi òwò ẹ̀ tó téèyàn bá ti ní ìtìjú sí téèyàn ò ní ṣe àdéhùn ń ayé fásitì náà máa ń tó ọba ti ní tìdúró mi kò sí tó nílé ṣe ọ̀sẹ̀sẹ̀ tí ò nílé dá kò sí ọ̀rọ̀ tí ò nílé kó nígbà tí ò ti dùn mọ́ ìwọ́n tí ti bá ti wà yọ ọmọ ọ̀sá fún àwọn ọ̀sẹ̀ kan ànábi wọn sọ̀rọ̀ bá àyọ̀ pé ìlà àyà láyà sí ìlà àdùkẹ́ ìtìjú kò ní kí ní kàwá àti orin tó ọba ti ju ọlọ́run ọ̀ọ́sàfẹ́fẹ́ kódà tó ọba ti ju èèyàn ọ̀ọ́sàfẹ́fẹ́ tó ọba ti ju báwo èèyàn òní fi aburú òní fẹ́ kí wọ́n mọ̀ ìlú wọ̀ lóde tó o bá ti ju ọlọ́run náà òní fẹ́ taburú àjẹpé àyà òkúlùlùbò hẹ̀ ìtìjú tẹ́lá ní kàtà àtúntọ́ òwúrẹ́ ní mọ̀ ọmọ wa gbogbo ọ̀rẹ́ tí ẹ̀ bá gbà sí nìyẹn tòkọ́lọ̀ kó ṣe ìtìjú ọ̀rọ̀ wa. tá a bá wo ìtaláṣọ ọkùnrin àtọ́bìnrin ní àwùjọ wa ọlọ́mọdé lẹ́kọ̀ọ́ ìtìjú wa ti gbómi lọ ó ti bọ́ tó mi ọ̀rẹ́ ní ìtìjú ọlọ́mọdé lẹ́kọ̀ọ́ ìtìjú mi lọ èyí tó bá ti gómìnà rẹ̀ níbi ìlú níbi gbémọ́ obìnrin ò dúdúmọ́ lè ti débi pé ọkàn ọlọ́kùnrin ó dókòó sí lórí ọ̀kadà inú mọ́tò ọ̀sẹ̀ máa bẹ lọ́ọ̀ni lọ́nà òkúrí ní ọ lórí ọ̀kadà tó lẹ́nu lọ́ọ́ ṣe ṣe yìí obìnrin ní ó lè rí ní ìtújẹ́ lé àbúgbó ojúlógbò ó tún wọ sọ́ọ̀sì tẹ́tẹ̀ ó tún bọ ìbọ̀wọ̀ mọ́wọ́ síbẹ̀ náà yóò tún bọ̀ ọ̀kadà tọkọ ọlọ́kọ yọmọ ìgbìlọ̀ tòkọ́lọ̀ tó fà lù wá mọ́tò ìdìbò ele ún náà ní sáà pé àtẹ́yẹ́sì ìsìnrẹ̀líyà àwọn ọmọ táà ń tọ́jú yẹn bóòrò náà ti fẹ́ mọ ìtara pẹ̀lú àwùjọ àwa náà gbọ́dọ̀ agbọ́dọ̀ pé wọn ọ̀rọ̀ wọn tí máa sọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀gbọ́n Yorùbá mọ́ ó at federal level gan wọ́n ti fẹ́ torí ìdíkọ́jẹ́ pé ní ni nǹkan mi bẹ̀yẹ̀ lé mọ̀túmọ̀ rẹ̀ wọ́n bó ṣe dún lásán èyí ó ti mọ̀ jẹun ní. bí àbá ni wọ́n ń lọ gbàgbà gbangba wọn gbàgbà gbangba ní ìsìn ẹ̀yẹ́ nílé wa ṣùgbọ́n wọn gbàgbà gbangba tó gbọ́ wọn bó ṣe sáǹdì wọn ní mẹ́sẹ̀gì tó pàṣẹ. ṣùgbọ́n èmi ẹ̀sìn ìṣẹ́ mi tí ọba wúlò àti tí ọba jẹ́ ewu pẹ̀lú sábà ìsára pẹ̀lú àwọn ọmọ yẹn á ti mọ̀ sí wọn. ìsọ̀rọ̀ nú àwùjọ ìsọ̀rọ̀ nílànà mìíràn fẹ́ẹ́ pé gbogbo wa nígbà tá a ti gbọ́ aṣọ ìtìjú wa sọ lórí ká mọ̀ nura wa lọ́rọ̀ ní lánàá ní ìpínlẹ̀ tó wà fún mi yẹn ká ṣe ìkẹ́kọ̀ọ́ dáa káwùjọ fi dáa kádùúgbò wa ó fi dáa èwo lọ́dọ̀ mọ̀ nura wa lọ́rọ̀ tí ó tó wá di wàhálà bí yẹn ti máa ń sọ̀rọ̀ lọ àwùjọ sọ̀rọ̀ bá délẹ̀ á ṣe ìyọ̀mọ̀ lórí ẹ̀ ìsọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ẹtí bóòlù yẹn ti mójú tó ètò àti àsìkò á ti yàn lórí ẹ̀. ìtọ́jà ìparí òun náà ni tó rírì ìkìlà agbọ́dọ̀ ọmọ wa lórí òun náà ni bí ẹ̀kọ́ tá a fún ọgbọ́dọ̀ yìí kóró èdè tí ó sọmọ ọtọ lẹ́nu ọgbọ́dọ̀ da civilization tí ó lè ọgbọ́dọ̀ da civilization tó ẹlòmíì ju ọmọ rẹ̀ sílé ó ju ọmọ rẹ̀ sílé ìwé ṣùgbọ́n owó ilé ọ̀gbọ́dọ̀ mi tọ́ba ní ìdí ní kọ́mọ rẹ̀ jókòó lé owó ilé àfa àyẹ̀kọ́ máa farajà lórí tọ́lọ́ ni àfa tí ò ní jẹun tí ò ní tí ò ní ńlá fẹ́ ní àwùjọ nínú tọ́ba mi ń bí ẹ̀ ti mo ti rí tó ní pé kọ́mọ lè ká ní bá àtà àkàdìlẹ̀ wàlúwàá ìdàbí fọlọ́ bùrà ọmọ tuntun wa sẹ́kọ́ndì tù kò lè ká ní bá àtà àkàdìlẹ̀ ó sì fẹ́ mùsùlùmí ni ọ́ ó sì ń dírun ojú lè fi àwọn ní wà lórí bóòlù yóò wá má bóòlù ka bóòlù yóò nígbà tá e bá mọ̀nà ẹ̀sìn oríṣiríṣi tó ní ó kó wájú wa oríṣiríṣi àwọn tí yẹn jẹ ó wájú yẹn ọmọ owó ti wọ yunifásitì síbẹ̀ á tún á mú wálé yó wàláyé ọmọ mi bẹ sẹ́wọ̀n tàbí nọ́ọ̀sì wán kele yó nọ́ọ̀sì wán ọmọ mi ti lu sórí ọkọ lọ pé irú àwùjọ wa lè ní ìtòlẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ní ilé awúsá kò sì rí bẹ́ẹ̀ kì í ṣe kí wọ́n pàtàkì gbogbo nǹkan ṣùgbọ́n bí ká mójú lẹ́sìn yìí á wọ́n gbìyànjú ju àlọ́ kò sì sí ìjẹ́kẹ́ ju pé káwọn náà sírí ọ̀rọ̀ àwọn náà ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́dún sí ìwọ̀n jẹ́ fi bẹ́ẹ̀ àwọn náà lè ṣe àwọn èèyàn kan gbìyànjú ṣùgbọ́n kò sí ìtò kò sí ìrìfilẹ́sì bá a ti pọ̀ ní ìsìlámù yìí kọ́lọ̀ kọ́dà fún ìwọ̀nba tí a rí kọ́lọ̀ ní wúlò fún wa wọlé asọ̀rọ̀ àlọ́ rẹ̀ abiola asọ̀rọ̀ rẹ̀ àti àánú rẹ̀ rẹ̀ nàìjíríà wa gbogbo rí nǹkan dábẹ́ kọ́lọ̀ dáàbò tó jẹ́ wọn lòún sí èyí tó kù díẹ̀ káàtó kọ́lọ̀ ń fa àyípadà abiola asọ̀rọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ àti àánú rẹ̀ rẹ̀ àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run tí wọ́n máa fi ìwọ rẹ̀ fún tí wọ́n máa fi ìwọ tiwa náà wá ìjọba tìjọba yọ wa lórí gbogbo ìtọ́jú àwọn níbi Islam kọ́lọ̀ ń bá wa tó gbogbo táwọn ìdí sọ́kà lágbàáyé pátápátá kọ́lọ́mbà àbójútó sí rọ́bà ní aláàbò tó kúló bá náà بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قم إلى صلاتك يرحمكم الله Thank you.